a ti wà ní ààfin ìlú Ọ̀yọ́ báyìí níbi tí kábíyèsí ọba Láyéwọlá Àtàndá Adéyẹmí tí wọ́n ti wàjà ní àárọ̀ ẹ̀ babaláwi gbọ́ pé wọ́n ṣe àìsàn ráńpẹ́ ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí ó sì di alẹ́ àná tí bàbá darapọ̀ mọ́ àwọn bàbá wọn àfin náà làwà báyìí o ibi tá a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀yọ́ tán ti wà níwájú àfin báyìí. tọ́ ìkànnì BBC News Yorùbá ẹ wà báyìí iwájú géètì àbáwọlé lọ sí ààfin aláàfin tìlú Ọ̀yọ́ la wà báyìí. Come on. Baba wa Lamidi Adéyẹmí kẹta ni wọ́n gun orí oyè ní ọdún 1971 tí wọ́n sì ti lò ọ̀kànléláàádọ́ta lórí àpèrè náà kí wọ́n tó wàjà ní alẹ́ àná. Ibrahim. Hmm? ẹ fún wa ní tajú sá ó rà ẹ̀ta ẹ jọ sá. Hello. má bínú. bá mi fi sọ́dọ̀ yìí. ẹ bá mi dárúkọ yín sà. ǹjẹ́ kí bá a sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí. àwẹ́ ẹ̀kú tó ṣe wọlé ọ̀hún ló máa ṣe nǹkan yìí bàbá gbé ayé tó dáa wọ́n dẹ̀ pẹ́ láyé tọ́sí kọ́lọ́ máa ti tó kò sí nǹkan tẹ́yìn kankan lè ṣe lórí ẹ̀ so nǹkan tí mo lè sọ lórí ẹ̀ ní àsìkò ti tó bàbá náà gbìyànjú nǹkan lè ṣe. ìjẹ́ báwọn ẹ ṣe rò pé tí ọba ṣe wọ̀dá yìí bó ṣe máa ṣe sáwọn ọmọ ọ̀gbìn yìí lẹ́yìn lásìkò ní òkú. wẹ ọ̀pọ̀lọpọ̀ wa la mọ aláàfin kankan tẹ́ tẹ́lẹ̀ gan at least anybody that is uh, around sixty years downwards tó jọmọ ọgbọ̀n ọgọ́ta ọdún sísàlẹ̀ àṣẹ̀ṣẹ̀ ẹni pàlàfin kan kú ni ọ̀pọ̀lọpọ̀ aláàgbọ́ láàrin dídá kan kánú kan ni so a lè sọ pé bó ṣe máa ń láwọn kálukú àmọ́ bó ṣe lára àwọn tó wà ń gbà yẹn bọ̀tà wa tá a wà ń bí sìn aláàfin tá mọ̀ lélẹ́yìí ìlọ́tọ̀ ṣinṣin kárí kó mọ̀ rò ẹlòmíì kí ni wàá ṣẹlẹ̀ báyìí ẹlòmíì ìgbòlò ọ̀rọ̀ gbà báyìí ẹlòmíì eh, ṣàmúríṣì nǹkan ni wà nínú ẹnì kọ̀ọ̀kan tó dúró ń bí lẹ́nu bọ̀ ọlọ́run jẹ́ kọ́tọ́ gbìyànjú síra wọn ni kó dẹ̀ síra wa tó kù náà. kí ni wàá wò bí àwọn ìyàbá tí ó ṣòfò tó fi yọ ẹni tí lè sọ nípa àbá nípa wọn ṣe. ti dé báyìí abá báwo ni a ṣe ètò tí máa lọ. à ń dóde àwọn ọmọ àtàwọn ìyẹ́mẹ̀sì àtàwọn ìlú àwọn ìlú náà ni ó sọ bọ́n ṣe fẹ́ sin òkú wọn àwọn ọmọ kékeré lè ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn àgbàlagbà ìlú náà ni wọ́n mọ̀ ṣe pé ọba tó kú ìṣọba kékeré kò dẹ́ ṣọba àná ṣe àgbàlagbà ọba ni wọ́n so ìlú ló máa ń ṣe ètò yẹn. ìgbà a mọ̀ pé ọba mùsùlùmí lọ́kọ́ tó ìjẹ́ báwo la ṣe fẹ́ ṣe. gbogbo ẹ̀sìn ni ọba máa ń ní especially ọba tó jẹ́ bí aláàfin mùsùlùmí ni Christian ni onífàní gbogbo wọn náà ló wà nílé nì torí pé ọba kékeré kọ́ ọba kékeré kò sọ́ba alẹ́ Yorùbá tó jẹ́ ẹlẹ́sìn kan gbogbo ọba alẹ́ Yorùbá oríṣiríṣi gbogbo ẹ̀sìn tó bá wà nílẹ̀ náà máa máa ṣe. ẹ ṣe gan-an sir ẹ ṣe gan-an wọ́n ti bá wa sọ̀rọ̀ nípa bí ètò ìsìnkú ṣe máa lọ tó sì ní pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ò ní ọba wa ṣe kó tó wàjà ẹ̀yin olóṣèlú ẹ̀yin tẹ́lẹ̀ ṣe èyí máa fi dé ẹ̀ka rẹ̀.

ti aláàfin ti ní Ọ̀yọ́ ọba Adéyẹmí tí wọ́n wájà. gẹ́gẹ́ bí a ṣe ń wò báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú ló ti sújọ sí inú ààfin báyìí tí wọ́n sì ti ń retí kí wọ́n gbé bàbá síta tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti ń béèrè báwọn fẹ́ rí aláàfin tìlú Ọ̀yọ́. Wa, bá mi súnmọ́ bá. Ìpapòdà rẹ̀ ọ̀ṣẹ́rù àmì torí pé tí wọ́n ti pé nǹkan àrífi agbára sí ni agbára wà tá a fi sì tá a fi jagun tá a fi ṣẹ́tù nǹkan tí fi dúró àmọ́ èyí ó ti ju ti a lọ ọ̀rọ̀ ìsọ̀rọ̀ ọlọ́run ni ẹnì kan sì lágbára lẹ́yìn ọlọ́run tọ́lọ́run bá ti pò ń ó dé náà nu àwa tá a dóyè náà bọ́ bá ti pọ́ lọ́run bá pò ń dé ó dé náà tó yẹ pé wàhálà náà ṣe dúró ní alọ́jọ́ lórí tó ju ti bàbá gan lọ́gbọ́n ṣe dúró ni mo dé dúró tọ́ bá yára ìsìn ta ló lè mú mi lẹ́ tá a fi gbà fọ́ lọ́run ni pé tó ó dùn à bó dùn à àárín tá a lè ṣe àfintọ́lọ́run bá ṣe lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni àtúndúpẹ́ torí pé téèyàn bá ya wèrè tí wọn máa dè mọ́lẹ̀ ọpẹ́ ni lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ ń pa eléyìí pé àsìkò tó lọ́nà bí tíya náà bá tó. báwo ni ẹ ṣe rò pé ó máa rí kí ni ipa tí papòdà wọn máa ní ní ní ní orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ àti nípínlẹ̀ ọ̀yọ́. Ah ipò táwọn kò dìmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ̀ pé yóò fì ó di padà tó dùn jù bẹ́ẹ̀ lọ àmọ́ a mọ̀ pé yóò kọ̀ fì náà kò sí tí ó kọ́ lólelelele tí ò ní dẹ̀ àwa gbà pé bí nǹkan lè yọ ọ́ dẹ̀ ni a ti gbà bọ́ lọ́hùn pé àsìkò ti bàbá ló tóun torí pé òun náà gbìyànjú ń bọ̀ fi wà ń bè ṣe takàn àbáwá àbáwá jẹ́ kí ni ẹ lè sọ nípa wọn nípa àwọn ohun mèremère tó ń ṣe tó ń gbèsè nípìnlẹ̀ ọ̀yọ́ àti nílùú ọ̀yọ́ gangan try infras pé àwọn náà wọ́n jẹ́ ọ̀mọ̀wé wọ́n sì jẹ́ èèyàn takuntakun nínú ìlú tó jẹ́ pé inú olórí gbogbo ọba kò tí ì sẹ́ni tó tó òní ọba Yorùbá títí tí èdè London tí wọ́n gbàgbọ́ ni pé ó try ó gbìyànjú tó gẹ́gẹ́ bí ẹ̀yin ọ̀hún gbàgbọ́ wọn á ní ó ṣe ìwọ̀n tí ó lè ṣe bàbá náà ṣe ìwọ̀n tó lè ṣe àwa tá a dóye lẹ́kùn tá a bá lè ṣe náà láàṣì bó ṣe rí nìyí ẹ káàárọ̀ bàbá o bàbá ká tó lọ sàn ok ẹ yà sàn. ẹ pẹ̀lẹ́. sàìbá ẹ sọ fún wa sàbáwò ni a fẹ́ ṣe orúkọ yìí sálẹ̀ kan. orúkọ mi ni adékúnlé wákìlì ààrẹ àgọ́ tìlú jàbátá tálàfin tìlú Ọ̀yọ́. tọ àbàwà kílẹ̀ yín sọ pa aláàfin tìlú Ọ̀yọ́. ẹ ikú bàbá ó dé bára lójijì ó dẹ̀ jẹ́ ìbànújẹ́ fún gbogbo ìlú àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ bàbá wa aláàfin bàbá rere bàbá onínúure bàbá oníwà tútù àbíwà pẹ̀lẹ́ bàbá tó fẹ́ràn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá bàbá Aláàfin bàbá tó ṣe gbójúlé bàbá tó ṣe fọkàn tán bàbá tó gbójú tó gbáyà ṣùgbọ́n Ọlọ́run fẹ́ àwa fẹ́ wọn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn jù wá lọ àsìkò tó fún bàbá torí pé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá látòkè délẹ̀ lẹ́yìn bàbá wa abdulhamid dókítọ̀ Aláàfin ikú àbáyèyé ẹ̀ ó tó bí ọ̀sẹ̀ méjì sìn <clears throat> ọ̀kan ní ọmọ ìlú wọ́n fẹ́ dípò òṣèlú mú à ń pè ní Saoti ó pe Alhaji Ajani Muideen Bello Shehu ó pè wá sílùú Ọ̀yọ́ fún kó ṣe àdúrà Ramadan fún gbogbo wa gbogbo ọmọ ìlú wọn pè ṣùgbọ́n sì jọni lójú pé tí àsìkò bá ń tó ara mọ́ orúfọ́ àgbàlagbà bàbá wa Muideen Ajani Bello wọn náà pàdé bàbá wa láàfin níbi oṣù kan sẹ́yìn níbi tí a gbé pàdé pé àwọn wà ń kí bàbá pé aláàfin kú àbáyèyé ọmọ ikú tí kú ò lè pa ọmọ àrùn tí àrùn ò lè ṣe wọ́n ní bàbá wa ikú àbáyèyé abdulhamid àtàdá ọmọ àbídúnkẹ́ kábíyèsí bàbá ń sọ fún alhaji muhammed bello pé ọmọ aráyé láìkì ẹ̀tàn kò sẹ́ni tí kú ò lè pa o tí kú bá dé ikú ọ̀pá òun tí àsìkò ọlọ́run bá tó òun gbà pé òun kù tí a mọ̀ pé àsárá òun fún bàbá ó jẹ́ ẹ̀dùn ọkàn fún gbogbo àwọn olóyè àti ọmọ ìlú ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ yorùbá lápapọ̀ kọ́lọ́n kó bàbá jẹ́ kọ́lọ́n kó foríjì bàbá wa ikú bàbá yèyé abdulhamid àtàndá ọmọ àbírùnkẹ́ kọ́lọ́n sì kó sùpè fún bàbá gbogbo ìgbà tó bá kù tí gbogbo aná bá lò láyé ọlọ́jà látùbọ̀tán rẹ o àwa sì ní ìgbàgbọ́ síwájú ọlọ́run a sì ní ìgbàgbọ́ síwájú èèyàn pé ìlú ọ̀yọ́ ní bàjẹ́ ẹ̀yin bàbá ó tó dùn fún wa gbogbo ẹni tí gbogbo ìlú bá yàn tí ọ̀yọ́ méjì ti bá yàn yóò tó dùn fún yóò sì rọ ìlú lọ́rùn ìlú ò sì ní bàjẹ́ lásìkò tẹnìyẹn náà pẹ̀lú ògùn ọlọ́run ní òòrùn jùlọ ọ̀rọ̀ ayé pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n àìfẹ́ kẹ́ni kẹ́yìn wọn kúrò torí bàbá wa bàbá takuntakun akíkanjú ọ̀mọ̀wé ni bàbá kọ́lọ́ ṣe kó sinmi fún bàbá. ọ̀rọ̀ ni a ti gbọ́ lẹ́nu àwọn olóyè tí wọ́n sì ti sọ ìwé èèyàn tí bàbá jẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú kò ní fún wa ní àyè láti wọnú ààfin gangan àti ti rí gbogbo alẹ́ ní gbogbo òòlù pátá wọ́n ti pèsè ààfin báyìí. Agbẹjẹ àtàlẹ́ àrẹ mi àti ìlọbí tẹ́wù mun bɛ yan mun ma mɛ mun wo ci ma mɛ. Eh, bia bia, fine, mungu yangu. Fanya kwa ndalaji, maima